Ẹ kú dédé àsìkò yìí. Wọ̀nyí ni ìròyìn tó wá sétí gbọ́ yín láti iléeṣẹ́ Anchor FM. Animashaun Taiwo ni oníròyìn. Lákọ̀ọ́kọ́, ẹ gbọ́ kókó inú ìwé ìròyìn. Ààrẹ Muhammadu Buhari sún ìgbélé fún ọjọ́ mẹ́rìnlá. Àwọn olùgbé ìpínlẹ̀ Èkó rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà látàrí ìwà ìdigunjalè. Gómìnà ìpínlẹ̀ Ògùn pàṣẹ fún àwọn ọlọ́pàá láti dẹ́kun ìwà ìdigunjalè ní ìpínlẹ̀ Ògùn. Ní báyìí, Ẹ tẹ́tí bẹ̀lẹ̀jẹ́ láti gbọ́ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Muhammadu Buhari ti sún ètò ìgbélé fún ọjọ́ mẹ́rìnlá míràn. Ààrẹ Muhammadu Buhari láti ọwọ́ alukoro rẹ̀ Fẹ́mi Adésínà ṣàlàyé fún àwọn oníròyìn pé ó ṣe pàtàkì láti sún ìgbélé náà látàrí ààrùn coronavirus tí ń jà rìnrìn ní ìgboro àti láti rí i dájú pé àwọn èèyàn kò fi ara kanra àwọn olùgbé ìpínlẹ̀ èkó ti rawọ́ rabẹ̀ sí gómìnà jíde sanwó-olu láti ràn wọ́n lọ́wọ́ ní dídẹ́kun ìwà ìdigunjalè tó gba ìlú kan ní àwọn agbègbè bíi ìyànà ìpájà àgègè òrílé márosẹ̀ àti ìlú ìkòròdú àwọn olùgbé náà ṣe lálàyé wípé alaalẹ́ ni àwọn ìgárá ọlọ́ṣà náà fi máa ń wá tí wọ́n sì máa ń yọ wọ́n lẹ́nu ẹ̀wẹ̀ wọn wá rawọ́ rẹ̀bẹ̀ sí gómìnà jíde sanwó-olu láti ràn wọ́n lọ́wọ́ ní gbígbógun ti ìwà ìdigunjalè yìí eléyìí tí ó léwu fún àwọn olùgbé ìpínlẹ̀ Èkó. Gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abiodun ti pàṣẹ fún àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ náà láti ríi wípé wọ́n dẹ́kun ìwà ìdigunjalè tí ń lọ lọ́wọ́lọ́wọ́ ní àwọn àdúgbò bíi Sango, Àgbàdo àti Abẹ́òkúta. Gómìnà náà ní ọjọ́ kẹtàlá oṣù kẹrin ọdún 2020 yìí ni ó pa àṣẹ fún ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ náà láti rí i dájú wípé àwọn ọlọ́pàá ṣiṣẹ́ wọn bí iṣẹ́ láti dẹ́kun ìwà ìdigunjalè. Níbí ni a ó ti fi àdàgbà ìròyìn tòní tọ̀ sí. Ẹ pàdé wa ní aago mẹ́rin ọ̀sán fún ìròyìn mìíràn lákọ̀tun. Anímáṣàhùn Táíwò ló ń kí yín wípé àrùn burúkú kò ní kángun sílé wa o. Ó dàbọ̀.